inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayu allazina amanu sallu alayhi wa sallimu taslima ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu lahu al-mulku wa lahu al-hamd yuhyi wa yumitu wa huwa ala kulli shay'in qadir wa la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim bisimilayi kula allah fún fọtílátò sheik alimam alibusoiri ọ̀nàgùn bisimilayi rahman rahim kulu allahu ahad allahu samad lamiyalidi walamiyeladi walamiyekun lọ́kùn fún anihad bisimilayi kula allah fún gbogbo kúmúmi ní lápapọ̀ bisimilayi rahman rahim kulu allahu ahad allahu samad lamiyalidi walamiyeladi walamiyekun lọ́kùn fún anihad bisimilayi lílàfi ìsájà àránṣẹ́ ọlọ́run ìfàyàbalẹ̀ ọlọ́run kó máa bá gbogbo ojú tó ń wò wá lásìkò yìí àti àwọn olólùfẹ́ Global Dahiratu Dhikrlahi Islamic Organization worldwide bisimilayi rahman rahim kulawallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad amin ya allah. tọ́pìkì wa tó ní òun náà ni hepatitis idol wa jẹ́ a ni àbójẹ́ b ni àbójẹ́ c ni ó lọ bẹ́ẹ̀ àbí ìmọ̀ ti kí ni spíkà sọ́rí ẹ o so hepatitis b òun náà la mọ̀ sí àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ A liver failure A liver infection a fẹ́ sọ̀rọ̀ lórí àìsàn náà bákan náà wọ́n sì tún ní ká bá wọn sọ̀rọ̀ lórí àìsàn tí wọ́n ń pè ní anxiety àìsàn anxiety náà òun náà kì í jẹ́ kíyàn rórun sùn ó dẹ̀ padà máa ń lead tí wàhálà ẹ̀ bá ti wá pọ̀ tá anxiety bá pọ̀ jù ó máa ń lead sí ọdẹ orí ní èdè Yorùbá ọlọ́run ṣọ́ wa ń bi gbogbo àwọn àìsàn burúkú wọ̀nyí ẹ gbìyànjú ẹ ṣíà fídíò yìí fáwọn èèyàn kí wọ́n lè jàǹfààní ẹ̀ gbogbo nǹkan táyé wa ń bá ní platform wa ìtẹ́ bá wa ń lò tẹ́ ń ba bẹ́ẹ̀ ẹ máa kọ́mẹ́ǹtì sábẹ́ ẹ̀ ẹ máa kọ́mẹ́ǹtì sábẹ́ ẹ̀ áìdà kó dẹ̀ tó ṣiṣẹ́ àwọn nǹkan wòsàn áìdà kó tó ṣe a máa ń sọ nu program wa tó rà gbẹ́tò yìí sílẹ̀ fún eh, less privilege a dẹ̀ tún gbé sílẹ̀ fún fọdílàtò ṣèkì Al-Imam Al-Busayri ọ̀nà ogun ládàtà bá rí ń bẹ̀ kọ́lọ́hún fi ṣe kí ni o kó fi ṣàlékún ìkẹ́ bàbá kó fi forí jẹ ẹ̀ṣẹ̀ bàbá níwájú òun ọlọ́run ìdí ta fi gbé ètò yìí sílẹ̀ nìyẹn so gbogbo wọn tó bá ń come across àwọn iṣẹ́ ètò ìwòsàn wa áìdà kó tó ṣe àbí tó bá ṣe tán kò sóye tó kéré o gbìyànjú kó fi nǹkan tó bá lágbára sí àkáǹtì àwọn ọmọ aláìní gbìyànjú kó fi nǹkan tó bá lágbára sí àkáǹtì tá a fi ń lọ sí tá a fi ń ṣètò ìlọsíwájú ẹ̀sìn Islam ẹ ti understand so lónìí ká ṣe ní kọ́mọ́kọ́mọ́ kò sí time tó ra ti late ẹ má bínú six o'clock yìí five Nigeria la fi time yẹn sí but mo lọ bìkan ni mo ẹ̀ṣẹ̀ wọlé ni so a máa kí n kọ́kọ́ bá yín treat hepatitis yẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ ẹ rí àwọn tó bá ń dà láàmú tó bá ti wọ tán yóò mọ tọ̀ ìtọ̀ ẹ yóò mọ dúdú ìtọ̀ ẹ ò ní funfun mọ́ ìtọ̀ ẹ máa dark ẹni tó bá ti tí arthritis yìí tó bá ti tó bá ti wọ̀ lára àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ yìí tó bá ti wọ̀ lára irú ẹni bẹ́ẹ̀ kò jẹun mọ́ tó bá tó stage kan irú ẹni bẹ́ẹ̀ dẹ̀ ní ẹ̀yìn ijú ẹ̀ méjèèjì á wá máa yẹ́lò àìsàn tó burú ni o àìsàn tó burú ni kọ́lọ̀ ń lé wa kọ́lọ̀ ń kọ́lọ̀ máa ẹ̀ka kan gbogbo àwọn tó dẹ̀ ní kọ́lọ̀ ń híìlì wọn so gbogbo ẹni tó bá ní àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ hepatitis kó gbìyànjú kó bá wa lọ gẹ́ẹ̀tì akọgùn kíní bí rúùtù báyìí ni a máa ń pè ní akọgùn ó korò gan wọ́n máa fi ń ki àgbo jẹ̀díjẹ̀dí akọgùn yẹn á gẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú múrù múrù yẹn múrù àwọn haúsá òun dàbí álọ̀mù pẹ̀sàmù ká pè ní álọ̀mù ó dàbí òkúta báyìí ó wá ó wá black múrù nìyẹn ẹ wá bá mi gún múrù àti akọgùn ẹgún kúnná fún ẹni tó ní ìpèníjà lórí àìsàn hepatitis b or a or c any hepatitis problem liver problem generally any liver problem àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ kíru ẹni bẹ́ẹ̀ bá wa gẹ́ẹ̀tì akọ̀ọ̀gùn igi akọ̀ọ̀gùn kó dẹ̀ bá wa gẹ́ẹ̀tì múrù tó bá gẹ́ẹ̀tì múrù àti igi akọ̀ọ̀gùn yẹn kó gun kó kúnná dáadáa kó kú kó sọ di powder àbí èlùbọ́ irú ẹni bẹ́ẹ̀ kó wa máa bá wa gẹ́ẹ̀tì ewé ewúro òòjọ́ ewé ewúro òjọ́ yẹn tó bá ti gbó asẹ ayọ kọ́ọ̀pù méjì ń bẹ̀ páúdà tó ti gún yẹn akọgùn àti múrù tó ti gún tó ti sọ di páúdà yẹn yóò bu síbi ẹbí ìlàjì síbi ó lè ọkọ bẹ̀rẹ̀ pẹ̀lú síbi kan bẹ̀tẹ̀ ọkọ bẹ̀rẹ̀ pẹ̀lú ìlàjì síbi half of spoon teaspoon kó bu half teaspoon kó mix ẹ̀ pọ̀ mọ́ omi kọ́ọ̀pù kan omi ewúro kọ́ọ̀pù kan yẹn kó mix ẹ̀ pọ̀ mọ́ dáadáa dáadáa kó fi tẹ́lẹ̀ inú láàárọ̀ kùtùkùtù tó bá di alẹ́ tó bá jẹun tán náà kó tún gbé omi ewúro kọ́ọ̀pù kejì kó tún bu powder yìí half of spoon kó tún bu sí kó tún pò kó tún dà ní táìmù tó bá ń lọ sí bẹ́ẹ̀dì ìyẹn jẹ́ nàbà kó ṣe tẹ̀léra tẹ̀léra tẹ̀léra tẹ̀léra tẹ̀léra bẹ́ẹ̀ ẹ ti understand so tó bá ti wá ń tó táìmù kan a máa skip a ṣe lónìí one day on one day off one day on one day off so kí ló ní bẹ́ẹ̀ lè lọ ṣe test lórí àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ tí a mọ̀ sí hepatitis so ẹlẹ́kejì tí màá tún kọ́ wa ẹni tó ní ìpèníjà lórí hepatitis yìí kó gbìyànjú kó bá wa gẹ́ẹ̀tì garlic kó bá wa gẹ́ẹ̀tì ginger kó bá wa gẹ́ẹ̀tì ewé ewúro kó bá wa gẹ́ẹ̀tì black seed black seed gangan kó bá wa gẹ́ẹ̀tì olive oil seed that is zaitun seed fáwọn mùsùlùmí black seed oil yẹn náà eh, black seed yẹn òun náà ni abatu sauda so black seed seed yẹ then seitun kì í ṣe oil yẹ seedi seitun náà seed olive oil pẹ̀lú gálíkì àti ginger àti ewé ewúro ẹ pa gbogbo nǹkan wọ̀nyí pọ̀ ẹ sè é lágbo ẹ bá ti sè é lágbo tán ẹ jẹ́ kẹ́niyẹn máa mú ní kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lọ́sàn-án kọ́ọ̀pù kan lálẹ́ ẹ̀rí tó bá lò láàrin oṣù kan oṣù méjì kó lọ ṣe test ìyẹn jẹ́ ti àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ tá a mọ̀ sí hepatitis ọlọ́run ní fàìsàn burúkú ṣe wá o a kúrò ń bẹ́ sìn á bọ́ sórí àìsàn kejì anxiety àmọ́ ṣọ́ra ká tó bọ́ síbẹ̀ torí àwọn tó máa ń kọ́ọ̀tì fídíò gbogbo ẹ̀yin tẹ́ bá kọ́ọ̀tì àárín oògùn hepatitis yìí tá a mọ̀ sí àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ yìí ẹ gbìyànjú tẹ́ bá ṣe àbí kẹ́ tó ṣe gẹ́gẹ́ bá ẹ sọ síwájú ẹ fi nǹkan tẹ́ bá lágbára sí àkáǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní o zero one two three two one four two five four account number fáwọn ọmọ aláìní fáwọn aláìní zero one two three two one four two five four Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria gbogbo ẹ̀yin tẹ́ bá lò yóò bá yín lára mu ládàtà báwa máa rí bẹ́ẹ̀ kọ́lọ́n mo lọ bá fọdé látò sheik alimam alibusoiri lálẹ́kẹ̀ àmọ́ kọ́lọ́n sọ àlékún ìkẹ́ fún wọn kó forí jì wọ́n àdúrà gbogbo wa gbà o. ẹlẹ́kejì ká kọ́mọ́kọ́mọ́ òun náà ni anxiety àìsàn anxiety òun náà ló máa ń fa táwọn èèyàn ò kí ń rórun sùn á lóògùn oorun irọ́ kò ní rórun sùn àwọn míì gan àtẹ̀tún ló máa mu ọtí pé káwọn lè fi sùn àwọn míì wọn á mu bóyá bíi gbó káwọn lè fi sùn ẹlòmíì á fa cocaine àwọn nǹkan bíi àǹkọ àǹkọ yẹn wọn máa mú pé káwọn lè fi sùn nọ́mbà one tó bá ní anxiety kò gbúdọ̀ máa lọ wá bí ọtí wá anything tó bá pé ó ń yíyàn lójú kó máa fi sọ pé òun fi ń sùn o òun pa kún problem ni o problem yìí dẹ̀ ni ó dì pẹ̀lú brain so ti àìrórun sùn rẹ̀ ní ìbẹ̀rù máa máa fà ń gbà míì irú ẹni bẹ́ẹ̀ ó máa bẹ̀rù ẹ̀rù máa máa bá breathing wọn náà kì í wà okay ẹni tó bá ní anxiety ẹni tó bá ní anxiety tó máa sùn tó ró sùn díẹ̀ yóò ti máa rí i pé òun sweat látara pé kí ni ẹlòmíì ní stress ó kọ̀rọ̀ ayé sọ́kàn báwo láyé wọn á ṣe dá báwo ni àbí kíkà kan máa dá láàmú ọlọ́mọdé wà láàmú nú ayé so ó ó wàhálà ẹ̀ pọ̀ gan wàhálà ló máa ń fà á gbogbo ẹni tó bá ní pe ní níjà lórí anxiety tí òrórun sùn tó ń da láàmú tí wàhálà ìbá ti wá pọ̀ táwọn padà kà sílẹ̀ yìí tó bá ti ń filẹ̀ lóríṣiríṣi òun ló máa ń lìdí sí ọdẹ orí torí ó dì pẹ̀lú brain ni ní àìsàn tá ń sọ yìí so gbogbo ẹnikẹ́ni tó bá wá ní ìpèníjà ẹ̀ nọ́mbà wọn kó jìnnà gẹ́gẹ́ bá ẹ sọ kó jìnnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn pé bí ọtí bí nǹkan kan yẹn kíru ẹni bẹ́ẹ̀ kó gbìyànjú kó bá wa wá ewé ewúro irú ẹni bẹ́ẹ̀ bá wa wá ewé ewúro òòjọ́ ewé àjẹ́ ọ̀bàlẹ́ òòjọ́ ewé imí esu òòjọ́ ewé imí esu yẹn àwọn Yorùbá tún máa ń pè ní pákú dúdú eh, ewé imí esu òun wọ́n tún pè pákú dúdú irú ẹni bẹ́ẹ̀ kó wá bá wa ewé ewúro òòjọ́ ewé àjọbàlẹ̀ òòjọ́ eh, eh, ewé imí esu tá a mọ̀ sí pákú dúdú òòjọ́ kó bá wa gbo mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ a lọ máa jà bẹ́ẹ̀ a máa gbó tó bá ti gbó tó bá ti dalẹ̀ kó síìvù ẹ̀ á síìvù ẹ̀ á sẹ́ ewé yẹn kúrò ń bẹ́ẹ̀ ẹ mọ̀ pé omi yẹn á ti ṣe colored so kó máa fi omi yẹn ṣanra tó bá ti fẹ́ lọ sùn lálẹ́ ewé mẹ́tẹ̀ẹ̀ta ibà kan náà kíru ẹni bẹ́ẹ̀ kó mú ewé mẹ́tẹ̀ẹ̀ta kó mú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí tòjọ́ kó gun kó gun kó gun kó kúná tó bá kúná kó pòpọ̀ mọ́ṣẹ níwọ̀nba ó lè máa fi wẹ àgbo tó ti sẹ́ yẹn kó máa fọṣẹ yẹn wẹ ní táìmù tó bá ti mọ̀ kó òun fẹ́ lọ sí bẹ́ẹ̀dì even ọmọ kékeré tó ń sunkún ọmọ kékeré tó ń yẹ̀ṣẹ̀ bí ọmọ kékeré yẹn ẹnìkan máa ń sunkún anybody tó ẹ pé wọn kì í rórun sùn tó ẹ pé òun sunkún ni àbáwọn kékeré tó ń ké látòjú oorun àbí tí ò rórun sùn pé kínní ẹ lè lò fún àbẹ tó ní anxiety tó jẹ́ àgbàlagbà náà tí ò rórun sùn kó ṣe kó máa gbó kó máa fi kó máa fẹ kó máa fi wẹ̀ kó dẹ̀ ṣe ní ọṣẹ náà ewé mẹ́ta yẹn kó gun papọ̀ kó pò mọ́ṣẹ kó máa fi wẹ̀ ní alẹ́ tó bá ti fẹ́ lọ sùn lẹ́ẹ̀kan sí lẹ́lẹ́kejì tá a tún wá ṣe ni pé irú ẹni bẹ́ẹ̀ kó gbìyànjú tó bá ti dalẹ́ kó gbo ewé ewúro òòjọ́ tó bá ti gbo ewé ewúro òòjọ́ kó rọra sẹ́ tó bá ti sẹ kó mú kó tó lọ sùn bí aláfta tó bá wẹ̀wẹ̀ yẹn tán kó mu ewé ewúro nìkan lélẹ́yìí kó kàn rọra gbó àmọ́ ewé ewúro nìkan kò ní máa múlẹ̀ everyday òun náà ó máa máa switch ẹ̀ ni one day on one day off ló máa mu ewé ewúro yẹn bẹ̀tí ọṣẹ yẹn àti ìwẹ̀ yẹn ó máa máa ṣe everyday títí tá a fi gbọ́ kẹ́ ọ ó di méjì ẹlẹ́kẹta táwa kọ́ wa ẹ gbìyànjú kẹ́ get black seed oil that is abatu sauda oil black seed oil then get olive oil original which is táwa náà ń pè ní seitun tọ́lọ́wọ́n bá fi búra nínú àlùkùránì pé wà tí ní wà seitun so ọ́ìlì ẹ̀ kí irú ẹni bẹ́ẹ̀ bá gẹ́ẹ̀tì oyin original black seed oil olive oil original then oyin original ẹni tí ó ní anxiety tó ń dà láàmú tí òróorun sùn yín tí gbogbo òrò èrò ìkúsọ́kan èyí kó mu ṣíbí kan lálẹ́ bá fẹ́ lọ sùn kó mu ṣíbí kan nínú black seed oil ṣíbí ṣíbí oúnjẹ teaspoon kan eh, kó mu ẹyọ kan nínú black seed oil kó tún mu ṣíbí kan nínú seitun olive oil virgin olive oil kó tún mu ṣíbí kan nínú oyin original ẹtì ọ̀rọ̀ sáà lè mu omi tó lọ́wọ́rọ́ kó wá mu lé lórí kírú ẹni bẹ́ẹ̀ kó máa ṣe ní every night tó bá ti fẹ́ lọ sùn kò díra wọn lọ́wọ́ sí ìta tí kọ́kọ́ kọyín síwájú o so tí ẹni bá ti mú bẹ́ẹ̀ yẹn kó wá mú díẹ̀ nínú Eh, black seed oil kó fi pa ọwọ́ ẹ̀ kó fi pa ọwọ́ kó make sure kó fi rọ́ọ̀bù ara ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run yóò rọrùn sùn àwọn ètò wọ̀nyí nìyẹn o ẹ ti understand ẹ gbìyànjú bó bá rẹ̀ ṣe lò ó sí ọlọ́run jẹ́ kó gbọ́ control àmọ́ àwọn nǹkan tó ẹ pọ́ ọlọ́run ti fàlùbáríkà sí ni ẹ ti understand so ẹ gbìyànjú kẹ́ ẹ lò ó ẹ dẹ̀ ṣí àì fáwọn èèyàn kí wọ́n jẹ àǹfààní ẹ̀ so either wa ti ṣe tán ni àbí kó tó ṣe é torí àwọn tó ń kọ́ ti fídíò ẹ gbìyànjú kó ṣe kí ni kó fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní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 àbí whatsapp wa sórí plus two seven six one two nine five six three eight nine ẹ whatsapp wa sórí plus two seven six one two nine five six three eight nine ẹ dẹ̀ tún lè whatsapp wa sórí plus two three four eight zero thirty four twenty two eleven fifty nine ẹ lè email wa sórí global dahiratu dikrullah dikrullah at gmail dot com ẹ lè whatsapp wa so ẹ lè ẹ lè mẹ́sẹ̀gì wa sórí email wa nìyẹn àdúrà ló ń gba agbára kọ́ tẹ bá lẹ́ni ìbéèrè ẹ pè wá àwọn nǹkan wọ̀nyí ẹ lọ gbìyànjú ẹ̀kẹ́ lò sórí àìsàn torí àlefa àìsàn sí lọ́hùn kọ́lọ́hún bá kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹni tó bá ní ìpèníjà níjà lórí ẹni àìsàn ẹ dẹ̀ gbìyànjú kẹ́ máa invite àwọn èèyàn sí péjì kí wọ́n lè jàǹfààní ẹ̀ ẹ máa share program yìí náà káwọn èèyàn lè jàǹfààní ẹ̀ gbogbo ẹni tó bá ní ìpèníjà níjà lórí ẹni àìsàn gbogbo nǹkan tá a bá ń kọ́ yín bí í sínú ìlà nǹkan tá a ti lò dáadáa ni àmọ́ yóò tún máa rí bẹ́ẹ̀ fẹ́yìn náà ọlá ti tóbi ọlọ́lá nǹkan tá a fi gbélẹ̀ ládàtà bá rí ń bẹ̀ sẹ́ kọ́lọ̀ máa mú lọ bá fọ̀dílàtò sheik alimam alibusoeri ọ̀nà ogun kọ́lọ̀ lọ́ máa mú ládàá bàbá bàbá ń bẹ̀ ara nǹkan tí wọ́n pè ní sadaka jariya nìyẹn àdúrà gbogbo wa gbà ó ẹgbìyànjú kẹṣẹ́ à prógráàmù yìí masalaam waila likoi prógráàmù yìí dẹ̀ ń wá eh, department global dahiratu dhikrlahi islamic organization láti headquarter wa south africa مع السلامه والى اللقاء